الحمد لله الواحد القهار العزيز الحكيم الحي القيوم ثم الصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولو وبركاته atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá kó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n kún lọ́wọ́ láti jíṣẹ́ ọlọ́run ọba bákan náà kó wọn bá gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé ìlànà dáadáa tí wọ́n fi kalẹ̀ ní ìtẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe fúnra wa nutira al-arba'una nawawiya hadithi ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kanlá ni a máa gbéyàwó lónìí bí iznillahi ta'ala tí hadithi náà lọ bá ipé ní عن أبي محمد الحسن بن علي بن أبي طالب سبط رسول الله صلى الله عليه وآله وسلم وريحانته رضي الله عنهما قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك رواه الترمذي والنسائي وقال الترمذي حديث حسن صحيح حديثي ان تبوا يعني أبي محمد يعني كوني ياري سواء لنا ọ̀nà ni alhassan bùnà ali hassan ọmọ ali bùnà abi talib tó jẹ́ ọmọ abi talib radiyallahu anhuma àti hassan àti ali tí í ṣe bàbá rẹ̀ kọ́nọ́mà subhanahu wa ta'ala kí ó bá wa yọ́nú sí àwọn méjèèjì. tó jẹ́ sibti rasulillahi sallallahu alayhi wa sallam tó jẹ́ ọmọ ọmọ fanabi wa muhammad rasulillah torí pé ọmọ fatima ni ọmọ tí ọmọ èèyàn lóbìnrin bá bí là ń pè ní sibti ọmọ ọmọ ọmọ tí ọmọ èèyàn lọ́kùnrin bá bí là ń pè ní hafid ìyẹn náà ọmọ ọmọ eléyìí ni èdè lárúbá tó fi yàtọ̀ sí èdè yorùbá àtọmọ tí ọmọ ọkùnrin bí àti tọmọ obìnrin bí ọmọ ọmọ náà yorùbá ó pè é ṣùgbọ́n lédè lárúbáwá gbólóhùn tí wọ́n ń lò fún àwọn méjèèjì yàtọ̀ hasan ní ìsìn ọmọ fatima ní ọmọ ọmọ obìnrin ànábì ní ẹkùnrin sèpìtì táìpọ̀ ọmọ ọmọ ọkùnrin yóò jẹ́ hafid rọ̀díàlá àánú tọ́nà kọba yọ́n sí hasan. wọ́rọ̀ ṣàánátì ó sì jẹ́ ìtutù ojú fanabi ìyẹn pé òdòdó ẹwà ànábì ní hasan jẹ́ ànábì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ wọn àti àbúrò rẹ̀ tí ń jẹ́ hussein ànábì muhammad sallallahu alayhi wa sallam ó nífẹ̀ẹ́ àwọn méjèèjì púpọ̀ yẹn ni àfilínú ẹgbàá ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ń ṣe kútùbà lọ fún àwọn mùsùlùmí Hassan àti Hussein wọ́n ń bọ̀ ni wọ́n ti ń bọ̀ ni wọ́n ń tẹ̀sẹ̀ bọ̀sẹ̀ ni wọ́n ń ṣubú gẹ́gẹ́ bí ọmọ kékeré àníbi sáré lọ pàdé wọn ògbé wọn wọ́n wá padà sí tó ti ń ṣe kútùbà ànábì wa ka gbólọ ọlọ́run tí ń sọ fún wa pé ní ìnáma àmúwálùkùn wa àwòládùkùn fìtìnà pé àwọn àmúwálùkùn àwọn dúkìá tá a fún yín wa awladukum àtàwọn ọmọ yín fìtínà nìyẹn pé ìdánwò ni wọ́n jẹ́ ara rẹ̀ lèyí tí ó ṣẹlẹ̀ sí nìyí náà ànábì ka àyà yẹn fún àwọn sàhábà ń jọ náà eléyìí tọ́ka sí ìfẹ́ tí ànábì Muhammad sallam ti onífi Hasan àti Hussein ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rò pé ìbejì ni wọ́n ní náà ló fi kọ́mọ̀ láwùjọ tiwa lénìí bàbá tí bíbèjì àásọ Hasan àásọ Hussein ṣùgbọ́n àwọn méjèèjì ẹ̀ ṣe ìbejì tó kàn wà láàrin ara wọn ọdún kan náà ni Hasan ló fi fàgbà Hussein Hasan ni wá gba hadisi yìí wá tó sì jẹ́ olólùfẹ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ òdòdó ìtútù ojú anábíwá Muhammad ìyẹn ni a fi rí inú ọ̀rọ̀ tí anábì sọ ń pa rẹ̀ nígbà tí anábì rí ń jọ́ kan anábì ní ìnàbù ní haaba sayyidun ọmọ mi tẹ́ ń wò yìí ìyẹn Hasan aṣíwájú ni olùdarí ni ni ní ó padà jẹ́ tó bá dàgbà wàfà yuslihu Allahu bihi bayna ta'ifatayni minal mu'minin ọlọ́run fi ṣe sábàbí àtúnṣe láàrin àwọn ọkọ̀ méjì kan tí wọ́n ń bára wọn ṣe fanfà láàrin àwọn mùsùlùmí ọlọ́run fi hásánì ṣe sábàbí tí fanfà yóò fi parí táwùjọ ó fi tò eléyìí náà ni tí ó padà ṣẹlẹ̀ nígbà tí Ali ibn Abi Talib radiyallahu anhu fi ó ṣaláìsí tó jẹ́ àléfà ẹlẹ́ẹ̀kẹrin fáwọn mùsùlùmí àwọn kan pàápàá jùlọ àwọn ará Iraq wọ́n bá kí Hasan tó jẹ́ khalifa àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni àwọn ará Sham àwọn ní kí Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma kó ń jẹ́ khalifa àwọn mùsùlùmí wípé nígbà tí Ali wà láyé àwọn fanfa kan ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àtàkà Usman tọ́lọ̀ ní kí ìṣẹ̀lẹ̀ yìí lágbára láàrin àwọn sọ̀hábà kí o tó wá lójútùú nígbà tí Ali wá kú àwọn èèyàn pé Muawiya náà kókó máa jẹ khalifa lọ gẹ́gẹ́ bá àwọn ará Iraq ṣe rí àwọn ará afọ̀ǹdẹ́ báwọn ará sáàmù ṣe rí àwọn ará kúfà ní Iraq àwọn rí pé kí Hasan kò jẹ khalifa lẹ́yìn bàbá rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó yá Hasan padà step down fún Muawiya ibn Abi Sufyan kò jẹ khalifa gbogbo àwa mùsùlùmí pátá ṣùgbọ́n mùsùlùmí wa wà lẹ́yìn Muawiya gbogbo àwùjọ wa ṣọ̀kan ìnáfi ń pe ọdún yìí ní amúlì jàmáà ọdún tó jẹ́ pé ní gbogbo àwọn mùsùlùmí wọ́n panupọ̀ lórí olórí kan lẹ́yìn ìgbà tí fanfa ti fẹ́ pín wọn sí méjì àwọn sọ̀rọ̀bà wọn rántí ọ̀rọ̀ tánẹ́bí ti sọ ńgbà tí hasanu wa ń gba kékeré pé ọmọ mi yìí o aṣíwájú ni فسيصلح الله به بين طائفتين من المؤمنين ọlọ́run fi ṣe àtúnṣe láàrin àwọn ọkọ̀ méjì nínú láàrin àwọn ọkọ̀ méjì kan nínú àwọn mùsùlùmí tí fàǹfà wà ní àárín wọn. hasan ibn abi talib rọdíàlà anhu ibn ali ibn abi talib hasan ọmọ ali rọdíàlà anhu ó ṣe léyìí láti fi ṣọ́ ẹ̀jẹ̀ àwa mùsùlùmí láti pé kí láàrin àwọn mùsùlùmí kí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó bá yọ́nú sí bàbá rẹ̀ Ali bin Abi Talib ẹ̀wọ́n ara wọn ṣí àlẹ́ ni àwọn lo ìṣẹ̀lẹ̀ yìí láti fi máa bẹnu àtẹ́lu àwọn sàhábà yòókù wọn náà sàhábà yẹn jẹ́ ní wọn gbapò lọ́wọ́ rẹ̀ ní wọn sì mọ̀ sí pé fáwọn sàhábà ṣùgbọ́n àwa náà ti mọ̀ fáwọn ṣí àwọn ìṣẹ̀nire ẹni burúkú ni wọn ọ̀rọ̀ wọn yìí ṣe ń tí àmọ́ ń kà kún náà títí hasan wa gbà lọ́dọ̀ ànábì muhammad sallam oní hadith tó sọ báyìí pé hafistu onímọ̀sọ́ ẹ̀rí pé a ti kà nínú ọ̀rọ̀ ayé àrífọ́ àbàbí pé sẹ̀mí ìtumọ̀ gbọ́ gẹ́gẹ́ hadith alákọ̀ọ́kọ́ tá a fi bẹ̀rẹ̀ tíra hadith umar tó ní sẹ̀mí ìtumọ̀ rasulallah sallallahu alayhi wa tó ní mo gbọ́ tí anábà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ní innamal a'malu binniyat gbogbo iṣẹ́ pẹ̀lú àníyàn ni wọ́n bí hadith eléyìí hasan ibn abi afon hasan ibn ali ibn abi talib ó ní hafistu mo sọ yẹn ni pé mo gbọ́ mo sì sọ min rasulillahi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ ànábì ànábì sọ báyìí ní dáa gbéjù sílẹ̀ máa yẹrí ìbùkà ní tó ń kó ròyìn ròyìn sínú ọkàn rẹ tí ò dá ẹ lójú ìlà máa láyẹrí ìbùkà lọ bí nǹkan tó dá ẹ lójú fi ń tó rú ẹ lójú lẹ̀ ṣe ń tí ó dá ẹ lójú olóńgbọ́rọ̀ ìlọ́dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam hadithi alimami tirmidhi wọn sunanu wọn bákan náà ni alimami Nasa'i nínú sunanu tiwọn náà Tirmidhi wa ní hadith hasanu sahih ẹni hadith hasanu sahih ni wọn dọ̀ aládìsí tí imam Tirmidhi bá sọ lé oní àlàyé tí wọ́n ṣe ní orí rẹ̀ ṣùgbọ́n tí ó kàn wá ni pé hadithi yìí àrínú àfa tí wọ́n ní orin ilẹ̀ ni sheikh nasir albani ń tíra wọn ti ṣe sọ̀rọ̀ ìlú jamiu wọn dárúkọ hadithi yìí níbẹ̀ pé hadithi ti orin ilẹ̀ ni pẹ̀lú àwọn àlékún kan tí ó wà ń bẹ pé ní àlékún tó wà ń bẹ pé ní innamal a'malu binniyat afwan da ma yaribuk ila ma la yaribuk fa inna sidqa ma'nina àlékún tó tún wà ń bẹ̀ ni pé òótọ́ tùmàní ìnà etí máa ń fi ní lọ́kàn balẹ̀ ni wàlìkẹ́dìbù rí ibà ẹ̀wà rí irọ́ òun àmọ́ kórojú bá ní ìyẹn pé ẹni tó bá ń ṣe nǹkan tí ń parọ́ ọkàn tiẹ̀ náà ní balẹ̀ torí pé wọ́n ní ẹni tó bá jẹ gbì lára fún òun náà ti ṣe ní tí ò dá ó ti parọ́ ọkàn rẹ̀ ò ní balẹ̀ ṣùgbọ́n tó bá lórí òótọ́ ọkàn rẹ̀ ó balẹ̀ ni àlàyé pọ̀ ní orí rẹ̀ <clears throat> tá a bá jẹ́ kó yá pé ní ó ṣe déédéé hadith kan tí a ti kà kọjá sẹ́yìn kí ni hadith náà hadith ń sọ fún wa pé ní innal halala bayyin wa innal harama bayyin hadith ẹlẹ́ẹ̀kẹfà pé ní alhalal ntí ó tọ́ ntí ó fojú hàn ní ti gbogbo wa ti mọ̀ wal ntí ó jẹ́ èèwọ̀ tí ó dáa. báyìí nítorí fojú wọn náà ní tí gbogbo wa ti mọ̀ bàbá iná huma òmùúrú mushtabihat láàárín àwọn nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́ àwọn wá wà tó rú ni lójú la ya'lamuhunna kathirun minan nas na èèyàn mọ̀ tánàbí wàá gbọ́ àwọn èèyàn nínú hadith ó ní fàmọ́nì sákọ̀ ṣubuhat ẹni tó bá fakọ̀dì sábàrà àlìdí ni ìwà ẹ̀rìndì ó ti fọ ẹ̀sìn rẹ̀ mọ́ àtijọ́mọlúàbí rẹ̀ ni nítorí lójú tí ò dá lójú ó gbèjù sílẹ̀ ó ti fọ ẹ̀sìn rẹ̀ mọ́ ó ti tọ́mọlúàbí rẹ̀ ṣe. ọmọ wa kọ àfi ṣubhat ẹni tó bá ń kó sínú tí ò gbé rújú sí sílẹ̀ wa kọ àfi haram ìyẹn pé yóò padà kó sínú nítorí wá jẹ́ wọ́n ní hadith yìí náà inú ìtumọ̀ tádìsì ń sọ lòun náà ń sọ ohun tí ó bá rúni lójú kí agbèjì sílẹ̀ ká lọ bí tí ò dá wa lójú ìyẹn ni àwọn àfáìsì náà fi mú àwọn ọ̀rọ̀ tó pọ̀ jáde nínú hadith nínú àwọn òfin ẹ̀sìn àpèjúwe rẹ̀ ni ẹni tí ó ṣàlùwàlá tó fẹ́ kírun àbí tó ti wà lórí irun tí wọ́n ń ṣe iyèméjì pé ṣé nǹkan ò ti jáde lára mi báyìí lórí irun ṣé èso báyìí bínú mi ti ń kùn yìí ń ṣe iyèméjì lórí bóun sọ wọ́n ní kó gbé ìrújú yẹn jù sílẹ̀ kó gbé iyèméjì yẹn jù sílẹ̀ kó lọ bí n tó dá lójú kí ló dá lójú n tó dá lójú náà ni pé òun ti ṣàlùwàlá ìlànà bàbá sọ̀rọ̀ sọ́lá nígbà tí wọ́n sọ arákùnrin kan pé ń rò àbí ó rí i pé imú òun kùn ànábì ní kò gbọdọ̀ kúrò lórí irun títí tí ìgbọ́ òórùn òórùn jáde lára òun àbí tí ìgbọ́ páfẹ́ jáde lára òun ṣùgbọ́n pé inú rẹ̀ ń kùn ládùn ìrújú nu àwọn àfáàfin mú jáde nínú hadisi yìí pé ní àlìyẹ̀kí inú ní tó bá dáni lójú láàyè zal bishak àyèfi ìrújú gbàdánù ní tó dáni lójú tàwọn pa ah, eléyìí dá mi lójú tàbí ó lé lórí àní o ìrújú kan tí ò tí ì dá wa lójú káwá fi gbáhùn dànù torí pé nítorí wa lójú ò dá wa lójú nítorí wa ti dá wa lójú ohun tá a ti mọ̀ tẹ́lẹ̀ nípa bó ṣe ríre àní torí ìrújú ká wá pàtó a kù nínú ìrújú àádùn lórí etí kò dá wa lójú lẹ́nu bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tí ó tún jọba yìí pọ̀ nínú òfin ẹ̀sìn tẹ́ pé ń tá a máa dúró lé lórí pé n tó bá ti dá wa lójú làá dúró lé lórí ẹ̀rí tó jẹ́ ìrújú tá a mọ àáfilẹ̀ ẹ̀rí. akójú arómi nílẹ̀ ẹlẹ́ẹ̀ fáàfì rí i pé nǹkan kan nínú àwọn ìròyìn rẹ̀ ó ti yí padà bóyá kọ́lọ́dì ẹni ìyẹn ti ṣe àwọ̀ rẹ̀ bóyá tẹ́sì ẹni ti ṣe títọ́wò lẹ́nu rẹ̀ bóyá òórùn rẹ̀ ni àrí pé kẹ̀kẹ́ yí padà ńgbà kan rómi nílẹ̀ àwọn ṣe méjì pé ní a fún mi yìí ṣé tó ti dà sí báyìí sẹ́ni kò ti fọwọ́ ẹ̀ gbé sí i wọ́n ní èyí tá à ń ṣe méjì ooru wa lójú ojú tá a fi wo mi yẹn lóògbà tó yẹn kankan ò ṣéǹjì nínú àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ta kàí ojú tá a fi wo náà ni pé omi tó mọ ni torí pé èyí ń dá wa lójú pé ìpínlẹ̀ omi ètí mọ́ mọ́ ni. àwa ní kò lórí ìpínlẹ̀ tó dá wa lójú àyàfi kó jẹ́ pé nǹkan tó dá wa lójú náà láàrí ṣùgbọ́n bá jẹ́ pé nǹkan tó rú wa lójú ní í àní àádùn olórí pé omi yìí o ó sì wà lórí mímọ́ rẹ̀ náà ni. bákan náà la sọ wa tààfin síbi kan ní mímọ́ táwọn ṣe méjì pé sọmọ kan ò ní ti tọ̀ sí báyìí ta lọ́mọ kéékèèké ńlé à ń ṣe méjì àfigbórun tọ̀ lára aṣọ ṣùgbọ́n èyí méjì lákàn ṣe pé á lè àfàṣọ ìkírun báyìí sọmọ ò ní ti tọ̀ sí àfi kó tọ̀ sí ààrẹ nìkankan fún àrùkú sí lára rẹ̀ nítorí dá wa lójú náà ni pé aṣọ ìtumọ̀ ni wa pé tí ti tọ̀ sí àbí wọn ti tọ̀ sí àgbè yìí jù sílẹ̀ èlé àpèjúwe ó lórí èlé ìwáyà ń pè ní wà ń ìtí máa ń fi ní lọ́kàn balẹ̀ ni tí yẹn bá wà lórí òótọ́ tó ṣe tó da tó da lójú wàlíkẹ́dìbù ẹ̀wà rírọ́ǹtì ẹ̀ rí ibà ìtí máa ń kó ròyìn ròyìn bá ni tí èéfì yẹn lọ́kàn balẹ̀ ni tí èéfì yẹn lọ́kàn balẹ̀ ni ìyẹn ló fa nàrà lárúbá fi máa ń kòwé kápẹ́ ní káàdà lèmọ̀rí àyàkú náà kò dúró ni káàdà lùrí àyàkúlà kùdú ni ìyẹn pé ẹni tí ó wà ní òrújú àbẹ́ni tó ṣe ní tí ò dá ìṣesí rẹ̀ gan mọ sọ pé ní èmi ni ẹ mú ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé tí èèyàn bá ṣe nǹkan tí ò dá kan rújú tí wọ́n bá ń wádìí pé ká ń ṣe nǹkan yìí tó sì mọ̀ pé ọwọ́ òun ò mọ ìṣesí rẹ̀ gan ti mọ fíyàn pé á ẹni yìí ló ṣe èmi ni ẹ mú bóyá ojú rẹ̀ ni ó máa ti gbani bóyá ọkàn rẹ̀ ni ó máa bóyá náà ni ó máa gbọ̀n lórí ìdúró ni torí pé n tó ṣe nǹkan tí ò dáa ni ìrú bàtà yẹ pé ní n tí ó dá wa lójú náà ni ká ṣe n tó bá ti rú wa lójú ká fi ilẹ̀ ká kúrò ń bẹ̀ ká lọ bí n tí ó rìn sí wa pégede ẹ̀rí pàápàá jùlọ n tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn n tí ó bá rú wa lójú tá a mọ̀ ká mọ̀ sọ ká sọ tó dá wa lójú ni. tọ́yẹ́ pa àmọ́ ní tí wọ́n béèrè lọ́wọ́ wa ká láàmọ́ rò pé ojú sí wa ń fún wa ká lọ bí n tó dá wa lójú. bákan náà n tó rú wa lójú nínú òfin ẹ̀sìn ká má ṣe ká tó dá wa lójú ká gbìyànjú ká béèrè lọ́wọ́ ẹni tí ó mọ̀ jù wá lọ táwọn ló fi ká èrèjú kò fún rárá wa ṣùgbọ́n nígbà míì máa ń bẹ tí nǹkan ó ti dáyàn lójú ṣíṣe ìtọ́nu ó fẹ́ sọ di ìrújú mọ́yàn lọ́wọ́ sọ eléyìí náà a gbọ́dọ̀ tún ṣe àkíyèsí rẹ̀ torí pé oníròyìn ni ṣètọ́ni oníròyìn ròyìn ni yẹ́bọ́n bá sàánú àtàrà ṣe ròyìn rẹ̀ tó sì ní ká wá sọ nípa aburú rẹ̀ tọ́lọ́ ní kúlà a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasil khannas ọlọ́run ní kápẹ́ ọlọ́run ọba káwáṣọ lọ́dọ̀ ọlọ́run ọba níbi aburú ṣèitọ́n alwaswas èyí tí máa ń kóró yíró yìí sínú ọkàn yẹn alkhannas èyí tó jẹ́ pé téèyàn bá ti ń dárúkọ ọlọ́run téèyàn bá ń sáde ọlọ́run àmọ́ sápamọ́ àmọ́ sálọ. àlẹ́bí ìwásùwísù fi sùdúrì náà èyí tí máa ń kó ròyìnrò yìí bá ní. ìyẹn pé tó bá dáyàn lójú tẹ́lẹ̀ yóò fẹ́ dàrú mọ́yàn lọ́wọ́. ìyẹn ló fà tó yẹ pé ní ẹni tí nǹkan bá dá lójú kò gbọdọ̀ kúrò lórí nítorí lójú tí máa ń fi tó dá lójúlẹ̀ lọ bí òrújú ń kó sọ́wọ́ ṣèitán ni ẹlòmíì tó bá ti rí àbí tó rò pé ó dà pé mo só ó dàbí lásán ni ìsáré lọ ṣàlùwà lámẹ́nu tí ò dá lójú eléyìí yóò jẹ́ kéèyàn kó sínú páńpẹ́ ṣèitán torí pé mẹ́tẹ́ lómi wọn kí n kú sálọ lámì kọ́kàn mi fi lè balẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni èyí ò ní òótọ́ torí pé tó bá padà yóò padà di àádá yóò padà di àṣàyàn lẹ́yìn lómi gbogbo gbà tó mo jáde lọ tàbí ọ̀rọ̀ lẹ́mẹ̀wá tó bá kàtí rò pé ó dàbí pé mo ti tó ló ń ṣàlùwà lánàá ṣètọ́nù lè àtibẹ̀ múyàn torí pé àṣìgbọ́yé ni ẹnìyẹn ti ṣìgbọ́yé òun rò pé kó ń ṣàlùwà lámì yóò dáhùn lójú bẹ́ẹ̀ dẹ̀ ni kó ń ṣàlùwà lámì nígbà tí ó ti tó kò tó tí tó ò tí ì dá lójú. kọ́mọ́sá àlùwàlá yẹn nìpínlẹ̀ òun ló lọ bí n tí ó dá lójú yẹn pé mo ṣàlùwàlá tẹ́lẹ̀ àlùwàlá mi ò tí ì já kì í só inú ìrújú. bẹ́ẹ̀ ni ìdàkejì ẹni tí ó mọ̀ pé òun yaso kí wọ́n ń dàtò pé tí mo ti ṣàlùwàlá àbí ti ṣàlùwàlá ṣùgbọ́n dá lójú pòun ti yaso lẹ́ẹ̀kan ó dá lójú pòun ti tọ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n tó kàn jẹ́ ìyẹn méjì fún sí mo ti ṣàlùwàlá lẹ́yìn ìgbà àbí ti ṣe irú ẹni bẹ́ẹ̀ ń tiẹ̀ tí ò sí èméjì yóò lọ ṣàlùwàlá nítorí pé iṣó àbítọ̀ tó tọ̀ ń dá lójú àlùwàlá ni èméjì ti pé tí mo ti ṣàlùwàlá lẹ́yìn ìgbà àbí tí ṣe nígbà tí ìwà ti dá lójú báyìí kó ń ṣàlùwàlá nítorí jẹ́ pé ilẹ̀ tiẹ̀ tó dá lójú náà ni pé òun ti tọ̀ òun ti só kó yà lọ ṣe àlùwàlá mi ọ̀rọ̀ pọ̀ lábẹ́ àdéhìfì yìí tí ó rọ̀ mọ́ ọ̀rọ̀ òfin ẹ̀sìn tó yẹ kí n kálukú wa náà gbọ́yé pàápàá jùlọ nípa tó ní ṣe pẹ̀lú iyèméjì torí pé ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn lénìí ń kó sí páńpẹ́ iṣẹ́ ìtọ́nù látara àrùn nǹkan báyìí àti pé ní nínú ìṣesí tiẹ̀ náà ni pé a máa fẹ́ da nǹkan rú mọ́ èèyàn lọ́wọ́ káwa wò èyí tó já wa lójú èyí tó jẹ́ pínlẹ̀ tá a mọ̀ pa eléyìí ló dá wa lójú eléyìí ni iyèméjì kéde gbogbo ìgbà tí èèyàn bá ń ṣe nǹkan tó ń rò pé ní ah, eléyìí ni ó fi mí lọ́kàn balẹ̀ pé gbogbo ẹ̀ human right gẹ́gẹ́ bí ìta àbí ṣàpèjúwe fún wa ń sìn ẹni tí sàlọ́ alẹ́ mi wá pa ikú sàlọ́ alẹ́ kò lè bá dá lójú kó lè gbà ló right lẹ́pẹ́ ṣe ìtọ́nù ni ní ń lò àbẹ́ni tí sàlọ́ alá lọ ẹ̀rí tó wá débì kan ló fẹ́ ká sàlọ́ alẹ́ mo ṣe dáadáa kò dá mi lójú jẹun tó tún mi ṣe ó bá tún padà kò sí gbogbo àní irú nǹkan bẹ́ẹ̀ máa ń dáa ẹ̀yẹ́ pé nínú àwọn ètò ìṣètọ́nù láti mọ fi tán yẹn jẹ ni tòkín kálukú àná kí akéèsára wa ẹ̀rí pé ní anábì Muhammad sọ́lá sọ fún ní hadisi kan pé ní tá a bá ń kírun lọ ní gbogbo ẹ bá dàrú mọ́ lọ tá a mọ̀ yìí tí iye rákàtà kí kámú èyí tó kéré torí pé èyí ń dá wa lójú ṣùgbọ́n tó wà nù rí wáyà ni pé ká sọ dáadáa ká tó mú ká wò pé bó ká fojú wo bó làá ṣe ń kibọ̀ kéré pé ìgbà tó bá ti dàrú náà látàrí mú èyí tó kéré tábà lè bọkàn ló pa ah, ṣètò òun ló fẹ́ dàrú mi rú ara ẹlẹ́ẹ̀kẹrin ní kìlọ̀ kì í ṣe ẹlẹ́ẹ̀kẹta ọ̀dùn olórí ẹlẹ́ẹ̀kẹrin ẹni ètò gàdùnú àbí káwọ pé ní ah, ẹlẹ́ẹ̀kẹta ní kìlọ̀ ṣètò òun fẹ́ dàrú pé kì ṣe ẹlẹ́ẹ̀kẹrin ọ̀dùn olórí ètò torí gbogbo ògbà tá a bá ti rú wa lójú náà lábẹ́ pé ní ẹkú pé mẹ́ta torí pé mi ń bẹ tí ẹ pé mẹ́rin ni ó fẹ́ dẹ lójúṣe tóun ló fẹ́ fẹ́ sọ pé mẹ́ta ni wọ́n á fi pé mẹ́ta tọba ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àdàmọ́ kírun tí ó mọ̀ lóbi márùn-ún gbogbo eléyìí ló gbọdọ̀ ní àkíyèsí kọ́nùmá sùpánù wa tààlà kí ó ṣe àánú wa. náà hadithi tí a tún máa gbéyẹ̀wò ní hadithi Abu Hurairah tí í ṣe hadithi ẹlẹ́ẹ̀kejìlá. تني عن أبي هريرة رضي الله تعالى عنه قال أني أبو هريرة قال الله سبحانه وتعالى يبوا كما سبايتني قال رسول الله صلى الله عليه وسلم على نبي سقي من حسن إسلام المرء تركه ما لا يعنيه nínú dídá islam ọmọnìyàn tí ó jẹ́ kí islam ọmọnìyàn dá òní pé ní tí ò bá ti kàn án kó wọ́n máa dá sí i. àdìsí àbí àdìsí náà ni ó gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn gan ní kálukú náà máa ń sọ ní àdìsí ìmáàmù Tirmidhi gbà wá àtẹlùmí ṣùgbọ́n tá a bá wo táwọn àáfàá sọ lórí àdìsí ní tó nílẹ̀ lọ́rọ̀ wọn náà ni pé àdìsí dọ̀hìnfù ni àdìsí tí kò rinlẹ̀ tó ni tí ò lálàáfíà yìí ni tí ó rinlẹ̀ lọ́dọ̀ wọn. wọn ní tó fà á bẹ́ẹ̀ ju ni arákùnrin kan nínú àwọn tí wọ́n gba hadithi wa ti ń jẹ́ Qurratu bun Abdurrahman tó gba ọlọ́dọ̀ zuri ẹ ní arákùnrin yìí kò lálàáfíà débi pé ní alẹ́gbọ̀rọ̀ rẹ̀ tó bá gbà lọ́dọ̀ zuri nínú àwọn àléébù tàbí kan hadithi látọ̀rọ̀ míì tí àwọn àfa sọ. So àlẹ́ rárá fáàmì tó lé ní àdìsá àfáàmì ni ṣùgbọ́n ntúrin lè jù wọn náà ni pé àdìsí tí kò lálàáfíà ni náà àdìsí yìí kò lálàáfíà ṣùgbọ́n ní àwọn ẹ̀rí míì wá tó kó tùmọ̀ yìí sínú pé tí ò bá ti kàn wá káwọn mọ̀ ẹ́ dá sí nínú alukur'ani ni àti nínú hadithi anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ ní ọ̀rọ̀ náà bá subhanahu wa ta'ala tí ń sọ fún wa nínú alukur'an ọlọ́run ní wala taqif ma laysa laka bihi ilm ntọ́ ọba ti ní mọ̀ ń pa rẹ̀ mọ́ dá torí pé yìí ò kẹ́ iná sámùá ọlọ́run ní etí tẹ́ fi ń gbọ́rọ̀ wal basara àti ojú tẹ́ fi ń rí náà. wálífù àdá ati ọkàn tẹ́ ẹ fi ń ro kúlù sáàlì gbogbo ẹ̀ pátálà á béèrè bẹ́ẹ̀ sì lọ sí. ìwọ́n tó bá fi tí rẹ gbọ́n tí ẹ̀kọ́ gbọ́ tó rẹ wo tí wò tí ò dá ọ jẹjọ rẹ lọ́dọ̀ ọlọ́run bá tó pé tí ò dá rí pé kò kàn wá pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn níta mọ̀ nípa rẹ̀ ká má sọ ọlọ́wà sùfàánù wa tààlà ó ní kul innama harrama rabbi al-fawahish ọlọ́run láàrin sọ fún wọn pé ní ọlọ́run ọba ó ṣe léèwọ̀ fún wọn àwọn ìwà burúkú ma zahara minha wa ma batan ni èyí tó fojú hàn ni àti èyí tó pamọ́ àwọn ìwà aburú kan ó fojú hàn tí gbogbo èèyàn mọ̀ pé àwọn ah, eléyìí ò da àwọn kan sì pamọ́ àti tó hàn àti tó pamọ́ náà lọ́lọ́run ṣe léèwọ̀ wàlẹ̀ ìtìmọ́ àti wà ẹ̀ṣẹ̀ ọlọ́run ní kánábì sọ fún ni wàlúbàgẹ̀ àti ìwà ọ̀tẹ̀tẹ̀ ń bẹ̀lẹ̀kún. wa an tushriku billahi ma lam yunazil bihi sultana àti tó wá jẹ́ pabambarí rẹ̀ oníkéèyàn máa ṣẹbọ sọ́lọ̀ ntọ́lọ̀ oníkéèyàn ṣe téèyàn máa ṣe kó máa lọ sí nǹkan míì òun tóbi jù ní gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́ni wa an taqulu ala Allahi ma nínú rẹ̀ náà ni kẹ́ ẹ tún máa ṣe ìyẹn pé inú ń ṣe léèwọ̀ ni pé kẹ́ ẹ máa sọ. So ntẹ́ ẹ̀ ní mọ̀ ń pa rẹ̀ ntí ó kàn yín ìwọ ni irú nǹkan bẹ́ẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ó kọ̀ fún wa níbi irú nǹkan báyìí. ẹ̀rí pọ̀ jantirẹ́rẹ́ nínú al-Qur'an nínú rẹ̀ náà ni ntọ́lọ́ba subhanahu wa ta'ala sọ fún wa nù Suratun Nisa ọlọ́ni la khayra fi kathirin min najwa'um àwọn ọ̀rọ̀ táwọn yẹn ń sọ síra wọn kẹ́lẹ́kẹ́lẹ́ ní wọ́n gbé ti bọ́ra wọn létí àbọ̀ ń sọ ń kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni ò sóore ń bẹ̀ torí pé ntí ó kàn wọ́n ntí ò yẹ ni wọ́n ń ṣe. illa man amara bi sadaqa ọlọ́ni àbí tó yẹ pé ọ̀rọ̀ táwọn èèyàn ń bára wọn sọ ń para wọn láṣẹ wọ́n ń gbara wọn yànjú pé bó láti máa ìtọrẹ àánú ìtọ́lọ́hún síbi ìtọ́lọ́hún àmọ̀ràn àwọn ẹ̀dá ọlọ́run lọ́wọ́ àmọ̀ ṣe dáadáa sí wọn aw ma'rufin àbí kò láti ṣiṣẹ́ rí káìpẹ́ tó ń bára wọn sọ ní tó dànù aw islahin bayna nas àbí ìtún àárín àwọn ọmọ ènìyàn tó fẹ́ dàrú ṣe èyí ò ní tó dànù ṣùgbọ́n káyọ̀ máa ṣe nǹkan míì tí ó kàn wọ́n ìyẹn ò dáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn aya al-Qur'an al-Karim tí ó wà lórí ilé nínú rẹ̀ ní tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó ń sọ fún wa pé ní wá idha ja'ahum amrun minal amni awil khawf adha'u bihi. ọlọ́ni tí ọ̀rọ̀ nítorí kókó ìfọ̀kànbalẹ̀ bá dé àbọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀bẹ̀rù bójó ní adha'u bihi àwọn èèyàn ti sáré fún ká bójú ọ̀rọ̀ nǹkan ìdùnnú gan ni ó lẹ́kọ̀ọ́ tá a fi sọ. So wọ́n jẹ́ pé tó fẹ́ sọ yẹn gan ò ní kò ní mọ̀ ń pa bí ó ṣe sọ wọ́n jẹ́ pé kò kán òun kọ́ ló yẹ kó sọ àbí tó yẹ pé ní ọ̀rọ̀ ọ̀bẹ̀rù bójó ni tó lè da àwùjọ rú ọlọ́run ní tó bá ti dọ́dọ̀ àwọn èèyàn báyìí àzá òbí wọn ti sáré fọnká ẹ̀rí pé láyé òde òní ọ̀nà tá a fi ń fọnká ó tiẹ̀ wá ti pọ̀ ọ̀rọ̀ mi ò ṣẹlẹ̀ ẹni tí ó kàn náà láti fọnká lórí Facebook ni lórí WhatsApp ni lórí twitter ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti gbé sórí afẹ́fẹ́ wọn lọ ní wàláwòrán dú ìlà rọ̀sùn irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ káyí kan gbé sẹ́dọ̀ òjíṣẹ́ ni. wàhílà ulil amur àbúlọ́dọ̀ àwọn aláṣẹ tọ́jú àwọn àfáẹ́sì wàhílà ulil amur minihum tọ́gbé àwọn ẹlẹ́ àwọn àfáẹ́sì àwọn onímọ̀ làálímà olèdínà ìtàǹbìtúnà hùmínìhùn àwọn ohun bá ti lè sọ bó o láti sọ bó o láti ṣe pápá jọ tó ní í ṣe pẹ̀lú nǹkan ọ̀bẹ̀rù bójó nǹkan tí òfin lọ́kàn balẹ̀ bó o láti wá gbélé kalẹ̀ àwọn àfẹ́ẹ̀sìn làágbè lọ́dọ̀ wọn ọlọ́run ká ikọ̀ lè dá padà sọ́dọ̀ òjíṣẹ́ kí òjíṣẹ́ sọ pa nǹkan yìí àbíká gbé padà sọ́dọ̀ àwọn onímọ̀ ọlọ́run láwọn onímọ̀ àlímọ̀ lẹ́dínà ẹ̀sán bìtú náà òmìnú àwọn náà lè sọ̀dá jẹ́ ẹ̀sìn tó wà ń bẹ̀ ṣùgbọ́n kálukú náà ló ti dàáfà fúnra rẹ̀ lẹ́nu. ọ̀rọ̀ tó yẹ pé ní tó bá gbé dọ́dọ̀ àwọn àfẹ́sìn gan tó kóra tì láti sọ ẹlòmíràn sáré ti fọ́nká tó sì jẹ́ kó lè dàwùjọ rú. eléyìí tí ó kàn yàn lèyàn dá sí o. ọ̀rọ̀ tó ní olójú ẹni tó lè sọ kì í tètè gbogbo èèyàn bìnníkì kálukú wà á dúró sínú ilé rẹ̀ yóò máa sọ ohun tó bá wù ú yóò máa bu wọn síbẹ̀ lẹ́yìn tí ò bá mu ni ní tí ò bá ti kàn wá àìdá sí àbọ̀rọ̀ fatiwa ṣe ká gbé lọ́dọ̀ àwọn àfẹ́sìn kan sọ ó ní bí wọ́n yẹ kan sọ ká dá padà sọ́dọ̀ òjíṣẹ́ kí ló jíṣẹ́ sọ ń pa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí ò ní dá padà lénìí òun ò sọ̀rọ̀ rẹ̀ dàáfà yóò sọ̀rọ̀ rẹ̀ lóní mímọ́ ló ti fọ́n ká ilé nínú tó léwu ni ìyẹn ń dá sí tí ó kàn nínú ẹ̀sìn ni nítorí bá sì kàn wá kì í fi tó láti fún wa tá a bá tún dá sí gan ẹ̀ṣẹ̀ ni ó máa jẹ́ fún wa ìyẹn ni ó fi wá nu hadíìsì kan tí a padà máa kà fúnra wa nígbà tí a bá débẹ̀ nínú tíra yìí tánàbà mọ̀sálásálá tó ní man kana yuminu billahi wal yawmil akhir ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ gbẹ̀yìn. fàlìyàkùlù xeyìrọ̀ kó yá máa sọ̀rọ̀ rí lẹ́nu àwọn lè yẹ́sùmọ̀tò àbí kó yá dákẹ́ tí ó bá ti sọ dáadáa ní tí ó kàn ní okù tí ó máa sọ. nkàlùkù wa gbọ́dọ̀ sọ ara wa a sọ ẹnu wa bákan náà a sọ ìṣesí wa níbi tí àwa rí i pé nǹkan yóò kò kàn wá torí pé ní wọn bí wá lórí gbogbo ohun bá ṣe ohun bá sọ lẹ́nu ni ohun tá a bá wù níwà ni ohun tá a bá ṣe níṣẹ́ ni wọn bí wá lọ́jọ́ gbìn dàlùkìyàmà náà ló fi pọn dandan fún mùsùlùmí ibi tẹ́ bá gbé sí ni ká mọ̀ ọba ibi tí ẹ̀sìn bá ní kó dúró sí náà ní kó dúró sí ní tí ò bá lẹ́tọ̀ọ́ sí kó má ṣe é. ilé ni ó jẹ́ káwùjọ tó ilé ni ó jẹ́ kí ẹ̀sìn yẹn kó lálàáfíà ìlànà àfẹ́ pé ní tí hadisi sábàtẹ ní hadisi dọ̀ìfù ní ṣùgbọ́n nǹkan tó ní í ṣe pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ó pọ̀ tààrí ẹ̀rí fún tí ń tọ́ka wa sí pé ntí kò bá kàn wá ká má dá sí ntí ò bá kàn wá ká má dá sí ọ̀rọ̀ táwọn bá fi lọ wá ká má dá sí. pàápàá jùlọ ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tánú máa sọ pé eléyìí tó dání eléyìí tí ò dání tó jẹ́ pé níta ń sọ níta ní mọ̀ nípa rẹ̀ ni. àbí tó yẹ pé wọn àgbẹ̀ tì wá àwa kọ́ná fi rán ìwò olórí ni lápèjúwe káwa má gbèrú torí pé à ń gbà ṣe rẹ̀ ṣe nù. àbí ìrànkámi tó yẹ pé ní ìwọ àwọn àfáà ni àwọn àfáà wọn yẹ kan dà sí náà àfa mi máa ń pè pé àwọn mọ́sálà mi ń bẹ tó yẹ pé tó bá ṣẹlẹ̀ láyé àwọn sọ̀hábà wọ́n pa àwọn kìbárù sọ̀hábà láti wá dà sí ni àwọn àgbà náà tún pè pé ọ̀rọ̀ ńlá ló ṣẹlẹ̀ yìí pé irú rẹ̀ ń ṣẹlẹ̀ lénìí tẹ́pẹ́ tí ò jẹ́ nǹkan tí ò tiẹ̀ jẹ́ kankan yóò ti mọ̀ sí kínní yóò mọ̀ dà sí yóò mọ̀ sọ̀rọ̀ ní orí rẹ̀ eléyìí àìmọ̀ wa ẹrẹ́ níní ẹnu lọ́pọ̀lọpọ̀ náà léni nínú social media ẹ̀rí lórí whatsapp ni tó ní ó ṣe fídíò tó ṣe lẹ́tọ̀ tí ó mọ sọ̀sọ́kùsọ ń bẹ̀ àyẹn tó ní ẹ máa tẹ yẹpẹ̀ kò sí tó burú ń bẹ̀ àbí tó ní àwọn sọ̀hábà àbí afọ̀n ẹ̀ àwọn sọ̀hábà mọ̀nàbì kí ni wọ́n ẹ̀rí pé àìmọ̀ wa rẹ nínú irú ẹni ọ̀rọ̀ kó ṣe dáwà ó kàn án torí pé kò mọ̀ ní ti ń sọ àbẹ́yẹn tó tẹ̀ wá ń sọ pé ní. àwọn afọ àwọn ṣe ń tẹ́yẹ àwọn ànẹ́bí ọlọ́run ṣe. gbogbo eléyìí ìkọjá àlà ni àwọn tí kò tó sọ̀rọ̀ ni wọ́n ń sọ̀rọ̀ ní tí ò yẹ wọ́n ni wọ́n ń dá sí ó yẹ dá wọn lákẹ́ni kán tọwọ́ wọn bò fi pé bá tó jẹ àbíkátẹ́ ẹ̀ má jẹ́ kí wọ́n torí pé wọn àti ìtọrọ ọsàn wọn sọ ní tí ó kàn wọn ni. alimami bin Rajab al-Hanbali wọn ní wàhálà alhadith alhadithi yadulu ala ana tarka ma la yaali mari min husn islamihi pé ń tọ́ka lórí pé ìmọ̀ fi ń tí kò bá kẹ́yìn kéèyàn máa filẹ̀ ara pé ah, ìyẹn mójútẹ́sìn ni torí pé ń tọ́ka wá àti ìṣe bó láti máa tó wá máa lọ ṣèyí tí ó kàn wá oníbídíà náà ń sìn òun náà ń ṣe tí ó kàn ìnẹ̀sìn rẹ̀ òfin ní dá nítorí kan ní ẹ̀sìn kò ní ran ní tí ó kàn ní ó máa rán nítorí ẹ̀kọ́ máa ní ẹ̀sìn kò ní mójútó nǹkan tí wọ́n bí tí wọ́n fi rán tí wọ́n ní bí gan ni ó máa rán. súnà ló pọ̀ jántìrẹ rẹ̀ ní òtí ṣe bídíà ni ó mọ̀ wá káàkiri àmẹ́lómi àwọn ọ̀rọ̀ rújú tó yẹ pé ní kò sí òfin ẹ̀sìn kan tó rọ̀ mọ́ òun lòún mọ̀ káàkiri òní ní ẹ dákun ọ̀pá Musa irú igi wọn náà fi ṣe bóun ló ṣe gùn tó àbí kó máa wádìí pé ní àwọn asábùl káf kí ló kọ wọn tó bá mú kọ wọn tó lọ bẹ fi ṣe onítọ́nà bá sọ́nà wa tààlà tó fẹ́ kọ́ wa látara àtàwọn ẹni tó kàn wọnú afẹ́fúnra wa ń jọ̀wọ́ nípa arákùnrin tó gbé ànágbà mùsùlùmí sọ́nà pé níjó làlùkì àmọ́ ó ṣẹlẹ̀ èpè tánàbí fífún létí ni pé kí ni wọ́n ń ṣe lẹ́dí ní tó kàn wọnú ẹlòmíì tí n bá ń béèrè lọ́wọ́ àwọn nǹkan tó rújú tó rújú tó rújú báyìí ni wọ́n béèrè láwọn nǹkan tí ò ní àwọn òfin ẹ̀sìn kan tó de tó wà lábẹ́ rẹ̀ tó fẹ́ mú bẹ̀ ìpè kàn fẹ́ dààmú làákàyà ara rẹ̀ lónìí ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ̀ ó lẹ̀ gbẹ́tẹ́ pé tó bá kàn ní mójútó káíkọ́ ọmọlẹ́yìn ni ojú ń du ọmọlẹ́yìn rẹ̀ káíkọ́ àfáà ni tó kàn gẹ́gẹ́ bí àfáà náà ní mójútó láìpẹ́ olórí ni n tó kàn ní mójútó irú ẹni bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ̀ ó dáa eléyìí ni àwọn àlàyé tí ó wá lórí ìtumọ̀ hadith hadith wa dọ̀ọ́yìn fún ni ṣùgbọ́n àwọn tó ní í ṣe pẹ̀lú ìtumọ̀ nǹkan báyìí ó pọ̀ nínú alukur'an al-karim tí ọlọ́run bá subhanahu wa ta'ala ti ń ṣe wá lákìn nípa pé ká mójútó ẹ̀sìn wa ètò kàn wá ń bẹ̀ ni kí a ṣe ètò ò bá kàn wá ètò ò bá dáa ẹ̀rì ká gbèjì sílẹ̀ kí ọlọ́mọba sùfàánù wa tààlà kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kí ó jẹ́ ká lè rí ẹ̀sìn wa tún ṣe kóńbi tí yóò bàjẹ́ kó jẹ́ ká lè mójútó àwọn nǹkan tó pọn dandan fún wa nínú ẹ̀sìn àwọn nǹkan tí kò wá kàn wá tó pé ìmọ̀ ẹ̀sìn sábà bí ìdínkù ẹ̀sìn ẹni ní kọlọmọ subhanahu wa ta'ala kó musa jàwáyà wọn wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.